ṣẹ́yìn náà ti gbóhun tó ṣẹlẹ̀ sí ọmọ òkúnnù ní Canada inú ìdùnnú àti ayọ̀ ńlá ni akórèdé adéwálé táwọn èèyàn mọ̀ sí òkúnnù ọkùnrin aláwàdà tó tún máa ń ṣeré àáfàá nínú sinimá àgbéléwò yorùbá wà báyìí èyí kò sì ṣẹ̀yìn bí ọmọ rẹ̀ ọkùnrin tó jọ bí ìmúmu ṣe kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì kan lórílẹ̀‐èdè Canada láìpẹ́ yìí òkúnnù gba orí Instagram rẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú ìdùnnú ló sì fi kéde àṣeyọrí ọmọ rẹ̀ ọkùnrin tó kàwé gboyè ọ̀hún nínú ọ̀rọ̀ tó kọ sábẹ́ fọ́tò ọmọ ẹ̀ ló ti ní ẹ̀kọ́ ni nǹkan tó ṣe pàtàkì jùlọ fẹ́ni tó bá mọ̀ ọ́ bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn láti kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ agbófinró police foundations níléèwé gíga humba college ó sa gbogbo ipá rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run allah láti gbìyànjú agbára rẹ̀ kú oríire Hasan Tèmítọ́pẹ́ Akórèdé ọlọ́run yóò túbọ̀ máa wà pẹ̀lú rẹ̀ mo gbàdúrà kí ọlọ́run túbọ̀ jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún ọ lọ́pọ̀lọpọ̀ túbọ̀ múra sí i o má ṣe káàárẹ̀ ọkàn nítorí ọmọ àjànàkú kì í ya rárá lẹ́ẹ̀kan sí i mo tún kí ọ kú oríire. àwọn òṣèré lọ́lọ́kan òjọ̀kan bíi tóyìn adéwálé tóyọ̀sí adésànyà fẹ́mi adébáyọ̀ jùmọ̀kẹ́ george dòyìn kúkọ̀yí àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń kí i oríire bákan náà ni wọ́n ń gbà ládùúrà fún Òkúnnù pé ohun tó ṣiṣẹ́ náà ni yóò jẹ́ ọ̀rọ̀ ọmọ Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́